Glory be to God in the highest. Hallelujah. On the crossover night from the 31st of December 2020 to 1st of January 2021, the Almighty God came to our church through the power of the Holy Spirit and spoke some words to us, which I'm going to be reading now and which is going to be interpreted by Lady Kemi Ayemi. these words are vitally important for the Church of the Living God and they are divided into four sections. Number one, there are prayers and warnings for the church. Number two, there is a way we should address the bishop, the wives of the bishop in our church. And number three, God talks about coronavirus and the prophecy that have gone ahead of it. And finally, about the vessels of honors in our church. Please listen very attentively and share to every member of the church. God bless you. Àwọn ọ̀rọ̀ tí Olúwa sọ ní ìkórí ìkórí the words of the Lord from uh, one section to another. òun náà ni mo fẹ́ máa kà fún yín báyìí. this is going to be read to you now. àkọ́kọ́ ni prayers and warnings for the church. àkọ́kọ́ ni àdúrà àti ìkìlọ̀ fún ìjọ àṣírí yìnbó ẹ̀dúpẹ́ o àṣírí yìnbó. you are covered be thankful. àṣírí yìnbó ẹ̀dúpẹ́ o àṣírí yìnbó. you are covered be thankful. kì ṣe pé ẹ lówó. not because you are rich. kì ṣe pé ẹ lọ́lá. not because you blessed. ṣe pé ẹ lè nìyàn. not because you know people. èmi láṣọ àṣírí yìnbó àṣírí yìnbó. the Lord is our covering ẹ ti mọ̀ mí. you have known me. ẹ ò mọ̀ mí mọ́. you don't know me any longer. this shall not be your portion. a ó mì ayé wò. the earth shall be shaking. ẹ kú ìmúra sílẹ̀. be prepared for the coming. fún dídé mi olúwa. the coming of the lord. ẹ kú ìmúra sílẹ̀. be prepared. èmi jésù ń bọ̀. jesus is coming onígbàgbọ́ ẹ̀dì ìgbàgbọ́ yín mú. believers hold on to your faith. ẹ ò tí ì rí nǹkan you have not witnessed anything. nǹkan bọ̀. things are coming. n ó mì ayé náà wò. I'm going to shake the world. n ó gba àwọn tèmi sí òkè. and I'm going to take my own people ẹ dúró sí ibi tí ẹ bá wà kí n bá yín. wait steadily where you are so that I can meet you. Tí àwọn ènìyàn bá sọ pé yóò dára kò dára mọ́. If people are saying that it's just still, still going to be good, I'm telling you that it is not going to be good any longer. Ọjọ́ kan ni mo sọ fún yín kí ẹ mú kí ilé yín. Sometimes I told you to pick up the keys of your houses. Kí mọ́tò yín. Keys to your cars. Mo tún ní ẹ jẹun ẹ sinmi ẹ sinmi. Also I said eat rest and serve the lord. olúkúlùkù ni yóò gbèrè tirẹ̀. everyone is going to receive his own reward. ẹni tí kò jẹ́ kí ènìyàn dúró nínú agbo yìí. the person that is responsible for people going away from the church. ọjọ́ kan ni aṣọ ìkókò yóò fàya. one day is going to be exposed. mo sọ fún yín pé mo ń bọ̀. I told you that I am coming. gbogbo onígbàgbọ́ lèmi jésù ń bá wíjọ́. all believers the lord is instructing. gbogbo onígbàgbọ́ lèmi jésù ń bá sọ̀rọ̀. all believers the lord is instructing. tí mo bá dání lẹ́ẹ̀jọ́ ẹ má ṣe dà mí lẹ́bi èyí ṣe tẹ̀yìn kò fi sìn mí bó ti yẹ. if I rebuke you don't challenge the Lord. Ará ilé ọba kò mọ ọba. Those that lives with the king does not appreciate the king. Ẹnikẹ́ni tí ó bá yájú sí àyànfẹ́ mi. Anyone that is disobedient to the primate. Ó ṣẹ̀ mí Olúwa ní ìgbà méje. I've sinned unto the Lord seven times. Ẹni tí ó bá yọ́nú sí àárí ojú mi the person that the primate is happy with will receive God's favor. ọ̀pọ̀ tí ó sọ pé ará ilé òun ni yóò ṣègbé. those that abuse the privilege of being a family will perish. mo sọ pé one two three four six seven eight nine ten. I said one two three four six seven eight nine ten. mo ní nǹkan sọnù. I said one was missing. ẹ ó wá. you shall look for it. ẹ ó rí. and you shall find it. tí ẹ bá dúró. if you stand. ẹ ó rí ire ilẹ̀ náà. you shall eat the fruit of the land. ìtura kan kò sí mọ́. there is no more enjoyment. ẹrù ìjayà ni ó kù báyìí o. Fear is the only thing that remains now. Ní ojoojúmọ́. Every day. Ìṣẹ́jú ìṣẹ́jú. Every minute. Ẹ máa múra sílẹ̀. Be prepared. Tí ẹ bá kú. If you die. Wọ́n gbà yín sílé ògo. I will receive you to the glorious home. Tí ẹ ò bá kú. If you are not dead. Ẹ ò lè rí mi. You cannot see me. Ìgbàsókè dé o. The rapture is at hand. Olùṣọ́ àgùntàn á sọ pé òun kò ṣọ́ àgùntàn mọ́. The shepherd will deny the sheep. Ìgbà tó kù yìí. This time that remains. Ó jẹ́ ìgbà ewu is a perilous time. ẹ ìmúra ìgbàsókè. be prepared for the rapture. adé náà ṣí. the crowd has been taken off. ẹ ò tilẹ̀ ní ayọ̀. there is no joy. ayé tó kù tèmi olúwa ni. the time that you have is for the Lord. wọn ò ní pa ilé ijó lẹ́nu mọ́. they will not close the club houses ṣùgbọ́n wọ́n á pa christian muslim lẹ́nu mọ́. but the christians and the muslims will be shut down. ìyá àwọn ìwé. the primates tí mo bá ti sọ̀kalẹ̀ máa lọ sí ilé rẹ. when the Lord finishes with the church go to your home. mo ní kí o dúró ní ọjọ́ kan. sometimes I instructed you to wait. ṣùgbọ́n báyìí máa jẹun o. but now eat. àsìkò àìjẹun ti tán. the time of fasting is up lẹ̀kùn ti the door is being shut. máa lọ sí ilé rẹ. go to your house. lọ sinmi. go and rest. àlàáfíà o. peace. ohunkóhun tí yóò ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀. whatever wants to happen will continue to happen. ohun kan ni kí ẹ mọ̀. one thing you should know. ayé lọjà. This world is a marketplace. Ọ̀run And heaven is our home. My child go home. Go and rest. Go home. Mo ti gbọ́ I've heard your prayer. As you call upon me, I answered you. We live in a journey. We live in a journey and the Lord will look after us. This world is a marketplace. Ìrìnàjò lẹ́ ń home is our home. The Lord will look after us. Jerusalem ikú kan ẹni kì yóò kú. Jerusalem you will not die any day. Yíyè ni ó yè. You shall live. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe yín. It's not because you know how to do anything. Kì í ṣe agbára yín. It's not by your power. Kì í ṣe títóbi yín. It's not because you are mighty. Mo That is why the Lord spares our lives. Jésù ni alágbára. Jesus is the mighty one. Jésù ni asọ̀rọ̀ máyẹ̀. Jesus is the one that says a word and never fails. The Lord up is in heaven. àìmọ̀sí ìjọ Jerúsálẹ́mù. word to the Jerusalem church. ẹ ká ọwọ́ sókè. raise up your hand. ṣé ọwọ́ yín ga ju orí yín lọ. and your hands above your head. ẹ ga ju ọ̀tá yín lọ. you are far above your enemies. gbogbo ẹni tí ń gbé lìgísẹ̀ wá. everyone that is looking for your downfall. kí ó fi ọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀. will undo themselves. primate sọ nǹkan tí Olúwa fẹ́. The primate always says something that the Lord loves. Ó ní òun kò ní ọ̀tá. She always says that she does not know any enemy. Gbogbo ọ̀tá tó bá ń wá ìṣubú yín. Every enemy that looks on your downfall. Kí ó wólẹ̀ níwájú yín. Before before you. Ohun tí mo ń fi omi pamọ́lẹ̀ tí mi ò sọ fún yín. The troubles I use water to defeat for you àṣírí rẹ̀ ń tú ní ìkọ̀ọ̀kan. everything is coming to the open now. ogun ò ní borí yín. the words of this world will not overpower you. ṣé ẹ ní ìgbàgbọ́ pé mo lè gbà yín. do you have faith that I can deliver you? ṣé ẹ ní ìgbàgbọ́ tí ikú bá ń bẹ ní iwájú? do you have faith that if there is death ahead of you? tí ikú ń bẹ lẹ́yìn. and is behind you? lọ́wọ́ ọ̀tún. at your right hand. lọ́wọ́ òsì. and at your left hand. pé ẹ ò ní gba ikú oníkúkú. that you will not die another man's death. olúwa mo nígbàgbọ́ o. Lord I have faith. ẹ ò ní lọ nígbà tí olúwa ò fẹ́. you will not go when the Lord has not apportioned. ẹ múra sílẹ̀. be prepared. fún dídé olúwa. for the coming of the Lord. ẹ kú ìmúra sílẹ̀. be prepared. onídàájọ́ ń bọ̀. the great judge is coming. iye lẹ́yìn oyè. you shall live. iye lọ́mọ oyè. your children shall live. iye lọ́kọ oyè. your husband shall live. bẹ́ẹ̀ ni bàbá wí. that is what our father said. àgbàdo bàbá mi ò o aṣọ àlà. the robe of our father is white. agbada bàbá mi o aṣọ ẹ̀mí mímọ́. the robe of our father is of the holy spirit. he has covered all with it we should cover ourselves ẹnikẹ́ni tí ọjọ́ rẹ̀ bá pé yóò lọ. whoever the time is up go. tí ọjọ́ yín bá pé a ó gbà yín. if your time is up you shall be taken. ayé náà ti bàjẹ́. the world is spoiled. wọn ò fẹ́ ìmọ́lẹ̀ mọ́. they do not like lies. ìmọ́lẹ̀ dúró wo òkùnkùn. light stands afar and watches the darkness. bóyá òkùnkùn ni yóò borí. maybe darkness will overcome. mo dúró mò ń wò ó. and the lord stands ayé and is watching. ayé náà ti di òkùnkùn. the world has turned to darkness. ayé ìṣòro. a life of trouble. Àdàbà kan bẹ́. There is a spirit. Àdàbà tó ń bẹ lẹ́yìn ọgbà. The spirit of God that hovers around is a glorious spirit. Mọ̀rẹ́lẹ́. He's going back home. Ẹ̀yin tí ẹ kù sí ayé. The rest of you that remains in this world. Ní ìgbà gbogbo. All the time. Ní àsìkò gbogbo. In all seasons. Ẹni fèrèsé ṣẹ́ mi ò bá bá. sing this song that the lord should bless your work. fèrèsé ṣẹ́ mi ò bá bá. that the lord should bless your work. you lift up your eyes unto the lord the lord will bless your work. iṣẹ́ mi má di iṣẹ́ oníṣẹ́. so that your work will not be from another person kówó mi má dòwò olóògbò èrè ṣiṣẹ́ mi ò bá bá kórè olórí má gbà ṣe mi ṣe èrè ṣiṣẹ́ mi ò bá bá fèrè ṣiṣẹ́ mi ò bá bá mi bá bá fèrè ṣiṣẹ́ mi ò bá bá amògbójú sókè sí ọ fèrè ṣiṣẹ́ mi ò bá orin náà ni ìyá ìjọ wa ìyá ìjọ ṣùtẹ́kù ti fi ránṣẹ́ sí wa ká máa kọ. this is the song that the matron has circulated that the lord wants us to be singing. gẹ́gẹ́ bí àṣẹ olúwa. according to the will of God. Àdàbà Jésù mò ń lọ. The spirit of the Lord Jesus. Mo ń lọ lé o, àdàbà rẹ̀ rẹ̀. Is going back to its abode. Àdàbà Jésù mò ń lọ. The good spirit of the Lord Jesus. Mo ń lé mi o, àdàbà rẹ̀ rẹ̀. Is going back to its abode. Lọ́gbọ́n kọ́lé sórí àpáta. The wise one built his house on the rock. Lọ́gbọ́n kọ́lé sórí àpáta. The wise one built his house on the rock. Yóò lọ ikún o, There was rain and there was flood. Yóò lọ ikún o, There was rain and there was flood. Ilé ọlọ́gbọ́n dúró. The house of the the wise ones do. kọ́lé sórí yanrìn. the foolish build his own house on the sand. the foolish build his own house on the sand. ikun omi sì dé. there was rain and there was flood. ikun wo omi síbi. there was rain and there was flood. ilé aṣiwèrè wo. the house of the foolish one fell. kémi kọ́ yín ní ọ̀rọ̀ mi. I should teach you my word. mo kọ́ yín kẹ́yìn lè ṣe. and I'm teaching you so that you can do it. má ṣe jẹ́ dálẹ́bi fún yín o ní ọjọ́ ìkẹyìn. so that it will not be a condemnation for you at the end. ti mọ́ o bàbá ń lọ èmi á báyìí ṣẹ́gun alárùkọ ayé. it was day break the lord is going back to his abode the lord will give us victory bó ti wù kórun kó mú tó sọmọ dúdú yóò wà lójúlẹ̀ bó ti wù káyé náà dùn tó síbẹ̀síbẹ̀ yìí kóró ń bẹ face challenges. ẹ má fòyà ẹ má mikàn. don't be fearful. èmi bàbá wà pẹ̀lú yín. the lord is with you. èmi ló ní gbogbo agbára ayé. all powers in this world belong to the lord. gbogbo agbára ayé yìí jẹ́ ó ṣàjẹ́ ti èmi olúwa. all the power in the world belongs to the lord. èmi bàbá yín. I am your father. èmi bàbá fọkàn yín balẹ̀. the lord gave us rest. mo rí ohun tí ẹ̀ ń là kọjá. I can see what you are going through. ẹ gbójú sókè sọ́dọ̀ mi. look up unto me. ìṣòro ní o ayọ̀ ọ̀la the challenges of today is great joy tomorrow. Don't be dejected. I am going to give you victory. then olúwa wá bá wa sọ̀rọ̀ olúwa bá ìjọ sọ̀rọ̀ nípa orúkọ tí a máa pe àwọn ìyàwó bishop. then the lord uh, spoke with the church on how to address the bishop's wife. ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀. please let's amend immediately. aya bishop kì í ṣe bishop. The wife of the bishop is not a bishop. Ẹ wá orúkọ pè wọ́n. Look for a name to call them. Aya wọn kì í ṣe bíṣọ̀bù o. Their wives are not bishops. Ẹ ṣe àtúnṣe please make amendment. olùfẹ́ ni wọ́n fún bishop. they are lovers of the bishop. aláàánú ni wọ́n jẹ́ sí bishop. they are helpers of the bishop. aya bishop ni wọ́n. they are wives of the bishop. aya bishop ni wọ́n yóò máa jẹ́. and they shall remain to be wives of the bishop. àwọn ọkọ wọn ni bishop. is their husband that should be referred to as bishop. olùfẹ́ bishop ni wọ́n. they are lovers of the bishop. alátìlẹyìn ni wọ́n. and they are helpers. As a result of these words from the Almighty God, the elders and the primate have agreed to address the wives of the bishop as lady. So we have Lady Kemi Ayeni and Lady Adeola Oloye. Please let these changes take immediate effect. God bless you àkòrí ìkẹta ni lórí kòrónà àti àsọtẹ́lẹ̀ tí olúwa ti sọ. the third point is about coronavirus and um, the prophecy. ohun tí olúwa sọ lọ báyìí lórí rẹ̀. and this is what the Lord is saying about it. tí ẹ bá sọ pé ẹ ò tí ì rí irú ọlọ́run yìí rí. if you say you have not seen this kind of God before you are liars. mo sọ fún yín nígbà tí ẹ ò tí ì rí. I told you when this, uh, this thing had not started. mo ní nǹkan bọ̀. I said something was coming. ẹ ò tí ì rí ẹ ò tí ì mọ orúkọ rẹ̀. you had no witnessed it and you had not known the name. tí ó bá dé mo fún yín ní ewúro. I said when it comes I gave you bitter leaf. Sam. Sam àti epo pupa. and palm oil. olúwa ní kí a máa lò ó. the lord said that we should make use of, of it. tí ó bá ṣe ti oṣó àjẹ́ ni. if it's for witches and wizards. ìjọba wọn ti fàya their kingdom has been destroyed. mo mọ ọmọ tèmi. I know my child. n ó sì gbà yín. and I'm going to deliver you. nígbà tí mo sọ. when the Lord said this. ẹ lọ ń ṣe é. you started to go and administer mo it. mo ní ẹ má ì ṣe é. and I came to tell you don't do it yet. tí ó bá di ẹ ó mọ̀. it is when it, it comes it's time to happen you will know tí ẹ ò bá gbọ́ wípé. if you do not hear any prophecy. ṣé ẹ ò lè dúró. can't you wait. tí ó bá ti ju ewé ewúro méjì sí mẹ́ta. if it is more than the prescription of two or three bitter leaves. mi ò rán òmíràn mọ́. I have not sent any other message. mo ránṣẹ́ psalm. I sent a psalm. mo ránṣẹ́ epo tó ki. I sent palm oil. tí ẹ bá tún rí òmíràn. if there is other prophecy. ìgbéni fún yín. Woe unto you. Ohun tí Olúwa ń sọ fún wa ní ìgbà yẹn ni wípé ewé ewúro tí Olúwa ti sọ fún wa àti epo pupa tó ki àti sáàmù tí Olúwa fi ránṣẹ́ òun ni kí a fi kojú coronavirus tí ẹnikẹ́ni bá tún ń sọ àsọtẹ́lẹ̀ tó yàtọ̀ sóhun tó Olúwa sọ a ò gbúdọ̀ tẹ́wọ́ gbà á gẹ́gẹ́ bí ìjọ àlàáfíà ní fún yín èyí tí ó parí àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run náà ni nípa àwọn ẹlẹ́mìí. the last point from the word of the lord is the word to the uh, vessels of honor. olúwa wípé àwọn ẹ̀mí kan wà mi ò rán wọn wọ́n ń tan ara wọn jẹ àwọn ẹ̀mí kan ní àfi kí àwọn ènìyàn wá ṣọpẹ́ ní ẹ̀ka wọ́n sì dí wọn lọ́wọ́ láti wá sí orísun. the lord said that there are some verses that prophesy that some their members should not go to the headquarters but should remain at the branch to do thanksgiving the lord said that he had not sent them. àìmọ̀ sí ìjọ yìí words of the Lord to the church. ẹ sọ fún ẹ̀ka yín tó ń jẹ́ Jerusalem. tell all your branches that is named Jerusalem. tí wọ́n sọ nígbà tí èmi Olúwa kò sọ. that are saying things that the Lord have not said. kí wọ́n ṣọ́ra kí wọ́n má bàa jìyà. they should be careful so that they will not go into trouble. ohun tó ń ti ẹnu wọn jáde. what is coming out of their mouth. ẹni kí wọ́n ṣọ́ra. they should be careful about it. tí ẹ bá ṣègbé. if you perish. orí wọn ni a ó kọ́lé. is going to be written upon their name. ohun tí wọ́n ń sọ fún yín kò rí bẹ́ẹ̀. what they are telling you is not so. àwọn ni yóò jìyà. they are going to be have uh, they are going to have great punishment. ẹ sọ fún wọn kí wọ́n má ránṣẹ́ sí orísun. tell them not to send any message to Be the headquarters. bí wọ́n máa kú lórí iṣu ẹ wọ́n sílẹ̀ kan máa kú fún olúwa. if people want to die at the headquarters leave them let them die unto the Lord. ẹ jẹ́ kí wọ́n kú kí wọ́n bá olúwa jọba. let them die and let them reign with the Lord. kí Olúwa gbà wọ́n sókè. so that the Lord can receive them. ẹ má sọ vision fún orísun. don't give vision to the headquarters headquarters ò gbúdọ̀ gbọ́. the headquarters should not listen. tí wọ́n bá gbọ́ ègbé ni fún wọn. if they listen go unto them. ẹ̀mí èké ẹ̀mí àjẹ́ ẹ̀mí àgàbàgebè. evil spirit of lies manipulation and witchcraft. ègbé ni fún yín. woe unto you gbogbo àwọn ẹlẹ́mìí àgàbàgebè yìí ni àwọn ènìyàn ń tẹ̀lé. all these people with manipulating spirits are followed by people. ìránṣẹ́ mi máa lọ ilé rẹ. private go to your home. lọ jẹ lọ mu. go and eat and drink. o ti ṣiṣẹ́. you have worked. o yàtọ̀ sí àwọn mìíràn tí ń jókòó ronú. you are different from some who sit down and think about what they want to say. ohun tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹlòmíràn ni wọn yóò sọ. they we say what they hear from people èmi olúwa wá ṣùgbọ́n wọn á fi tiwọn kún. when the the Lord visits them they will then act their own. àfi tí ẹ bá gba èmi olúwa sí ọkàn yín. unless you receive the Lord into your heart. ẹ rí mi ẹ ò rí mi. whether you see the Lord or you don't see him. ẹ gbà pé èmi ni olúwa have faith that he is the lord. ẹ̀ka jerusalemu. branches of jerusalem. ẹ ṣọ́ra o. be careful. àwọn ènìyàn ń jókòó wọ́n ronú sọ̀rọ̀. people do sit down and they think of what they want to say. ẹlòmíràn á ní tí òun bá wá nígbà tí ìyá ìwé bá wà lórí ìjókòó wọ́n á rò pé ẹ̀mí mímọ́ ni òun. some of them will say when the spirit descend on her when our primate is around people will believe that it's through Holy Spirit. Ẹ ò ní gbọ́ eléyìí lọ. You will not hear more than this. Àlàáfíà o. Peace. Ohun tí Olúwa ń sọ yìí báyìí ni pé this is time for Jerusalem church members to be very careful we should have the spirit of discernment to know when God is speaking and when God is not speaking. God Almighty has come to the church now to warn us to be very careful of manipulative spirits, to be very careful of spirit that does not come from the Almighty God. May the Lord protect His church from the spirit of errors in Jesus' name. Uh, these words have been extracted from the many many words that the Lord spoke during the last night vigil. Àwọn ọ̀rọ̀ náà pọ̀ lọ́pọ̀lọpọ̀ a kàn yọ àwọn kékeré yìí fún àǹfààní ìjọ for us to benefit from it láti gbọ́ orin tí Olúwa ní ká máa kọ láti fi ọkàn wa balẹ̀ ká dẹ̀ mọ̀ pé Olúwa nìkan ló lè bá wa tó ayé ṣe. I pray that these words will bless every soul that listens to them in the name of Jesus Christ. I am taking this time to appreciate uh, our mother, the primate, her eminence, primate Dr. Mrs. E.O. Babayemi JP, for allowing God to use her in this glorious way. At the same time, I'm thanking our chief matron, Evangelist Ochitokun, for writing down these words for us. I pray that Lord will bless us and bless the church and keep us to the very end. Amen. Finally, brethren, I just want to go through those four points. Number one, àkọ́kọ́. olúwa fún wa ní orin fèrèsé ṣẹ̀mí ò bàbá. the lord gave us a song that should bless our work. olúwa ní ká sọ pé a ò ní ọ̀tá. the lord said we should say that we don't have enemies. a ò dẹ̀ fẹ́ mọ ọ̀tá wa. and we don't want to know our enemies. olúwa tó mọ ọ̀tá wa yóò ṣẹ́gun fún wa. the lord that knows our enemies will give us victory over them. ìkejì. secondly àwọn ìyàwó bíṣọ̀bù wọn kì í ṣe bíṣọ̀bù. the wives of bishops are not bishops ìkẹta. third. coronavirus ohun tó lúwa ní ká máa lò fún náà ní ká máa lò fún. then we should use what the Lord has given us to use for coronavirus. ìkẹrin. fourth. ká ṣọ́ra nípa àwọn ẹlẹ́mìí tí ó sọ tí olúwa ò rán wọn. we should be careful about the verses of honour that give messages that the Lord had not sent them. olúwa pa ìjọ rẹ̀ mọ́ o. the Lord will keep his church. olúwa di ẹ̀mí wa mú o. the Lord will uphold their lives. àdúrà ìyá wa ìyá ìwé àgbà lórí gbogbo wa o. the prayers of our mother the primate will be answered upon us. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. hallelujah hallelujah bye. Oh.